ohun ojú wa lójú rí wọ́n ti ní obìnrin tí bá ń yàlè bí ò bá para rẹ̀ yóò pọ̀kọ́ ọ̀nà méjì náà ni. obìnrin yìí kò sí nílé ọkọ kò sí nílé ọkọ. àwa san àwọn ọlọ́pàá tó mú wọn tí ì sọ fún wa bóyá bàbá náà bóyá ó níyàwó bóyá hmm. kò ní nǹkan tó kọ̀ wá láàrin ọ̀rọ̀ ẹni pé ṣé obìnrin yìí ṣó ti kú nílé bàbá kí bàbá tó gbé wá hmm. àbí ṣé ilé ló ti kú. ẹ ńgbà tọmọ rẹ dé tọmọ rẹ wò sí borí ìyá rẹ ó rí ìyá rẹ̀ ṣùgbọ́n ìyá rẹ̀ kò sọ̀rọ̀ ìyá rẹ̀ wà bẹ̀ lórí ibùsùn ní nǹkan tí òyìnbó ń pè ní um, being unconscious. Mm, mm, mm. ẹ kí wá ló dé kí ló wá dé tí bàbá sá lọ. ọmọ pé <laughs> bọ́rọ̀ bá ti kọjá agbára èèyàn hmm. yóò nà pápá bora náà ni ó ti mú fura dání torí pé bí ò bá ní tí ò bá ní bá bí ò bá ní bá kò ní lóun fẹsẹ̀ fẹ́ hmm. ó yẹ kó dúró ni pé kò sí ń bí adédúró bí alẹ́ ayé yìí.